نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا أنايكي أنا آه، كارين أنا إني أكو يا أنا يعني أنا إنه هو رمضان أبا بلمي إلى 1437 أنا كنت مولي صلى الله عليه وسلم ami hijira huru maka nan medina da sir ihe na ke ya anyị ni ohureta inu ohinan era 2016 sura na ke ya shawe a. Aha na ke ya je ini ere onobe ahana ko mozana wa taala amma kale ini lei na ki eze chire sinare dai ke oika anade na ga ke bal nahnu mahrumun yani ara iya yomunu na wataala ori iya isana ika awara kaya nyi hune ese na aro ne ya yare awo nya olo mori ibe enyima hune aya anake osa se ayo na أعوذ بالله من الشيطان الرجيم من ونفخه ونفسه أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أنشأتم شجرتها

yani oyetuna da anyi ize arziki umar zana wataala ana ka awar ka osiga dole na ka awar manato da ize ka awar kandare don mara hausa kayi yani reka ne ne ne yani sana kayi e, wuyi e cire ne ne numar zana wataala dɔk ɛwɔ e naa nọ́mọ̀tọ́nà wàtàálà dáàni ẹ̀rẹ̀ ẹ̀hútàn annabi enyi anáìka esi náà nan oni ìdíyìn dọ́ọ̀mẹ̀ yani e, wàhálà bára àhàbẹ́ta na ọdúnrà àkọ́ọ̀n lówà wáyé hún mẹ́rẹ̀ esunan olẹ́nìkà àkànyí enyi rẹ̀ mùkọ̀rọ̀ iná nọ́mọ̀tọ́nà wàtàálà dáàkà bá dáwọ́dù biláhi min ṣetán rọ̀jím min hamzihe wa nafihe wa nafsi nọ́mọ̀rí àkàyẹ̀

aka kizezira dedo kene dotini zezan yani sen zuma ino na domo sana wa taala da shawe kai yani shenu bimnini a antum anzaltumuhu min almuzn am nahnu almunzilun amma sana wa taala awno e bini chuhete huni guhi domo sana wa taala doke am nahnu almunzilun abi amma sana wa taala anaika onnon ni vanin omorihen onomekai orihen ozuhuni eguhichieten ana ne mazo na wata ala oisha ona sa na ahberone yani kenu be minene enere anhu man alladhi halakahu inni enyonu wehwan enetun enyona man alladhi awjada awjada man alladhi awjadahu enemekai enyi existence enemekai isana yanyo dɔk wal jawab usiriya na kai bal anta ya rabbuna ewu yo no mulho na konon ni banin ana ndoke yani hal antum anzaltumu anzaltum al ma alladhi tajrabunahu min al muz ewu na zo ci heten enyi ana kai we hunini hunni eguhi ewu no mana me enyi numa ne hunna ne ewu no ni ay mina sahab amna hanul munzinun abi umar wa ta'ala oni ci heten yani andiko hile isani enyo nadhuri subhanahu enyo nadhuri awa vile mama subhanahu wa ta'ala liannahu yursilu ilayna sahaba au kono muri na subhanahu wa ta'ala ono mani to eguhin yani omodo na wata dole ke guhi a widi yasa ejo mo yes kono guhi eh, ori yani yana do mi ka eguhi no amana rusabe fayanzilu matar yando mo sona wa taala do cho hete oyenyi yando mi kori yozu hete faminhum ma yabqa ala al ard danina nay ko be datni tesu wama sharabtu al ard danina tesu hu yasluquhu allah taala yanabi fil ard mo sona wa taala do me ko wala tule danai kai dɔɔbi fɔmɔ okuhu a wɔdɔ kuyi ne teesu wɔyɛsɛ anyi anayi ka ɛnɛ wɔn wo teesu wɔyɛsɛ minal abar ijo waati kan ga dɔɔ mɛ ka ɛnyɔbɛ wɔyɛ joli minal oyon daanyi pa anayi ka yi inyonon daamaani nyi ohu anayi ka aatɔ hɔn nan. ana dɔ minal mul ohiyete enyi anayi ka يعني هون يقولون أنه ربن ولذلك إذا قال المطر في بعض الجهاد قال الماء وقرر أقنا من ذلك يجري هذا يعني جاني شوتي جفرين نوري يوني تي أنفا ahẹ̀rẹ̀ anyị duri ka inye na ịzọ duri ka inye ọzọ enye onye chekwa ụlọ inye na ịzọ duri ka a nweta efu wàtájà nas ilẹ̀lmá lórí káyẹ̀ azẹni ọkùnrin àwẹ̀rẹ̀ káyẹ̀ ẹ̀mí ní ìdín ọ̀nà ló mọ́sán náà wọ́ta aláàfẹ́sọ̀ ká ọ̀ẹ́ máa ń zọ aná ìkáyẹ̀ ẹ̀yìn máa ní ìjì yẹtẹ́ allahu lẹ́dí riyahan yẹnu mọ́sán náà wọ́ta alá ọ̀nà enyo ahịa nọn ndọmanụ tọọ egwuhiwa n'ọmụsọnà wọtala dọgara ahịa nisa maka ịkọ ya sha omize wàjálàhù kìsáfán dọmọ́sọ̀nà wọ̀tàálà yà ní egwuhionon domoriwàlẹ̀ máa mẹ́ka òkè kẹ́kọ́kẹ́kọ́ dẹnijọ́ máa ń lèrè ṣe fatarọ̀lọ́wọ́dúkọ́ yàhùrùjùmìn hìláàlì ìjọ́nà wèrè káyìí orihi ọma na enyi ọma na ji na-ewe hụ na aka na asọba bihi man yasha min ibadi ijo ore tupa ana ikozo mozmana wa ta'ala eyi inarihan faiza hum yastabshirun lure ki ijanna azinne hinaika orihi azụ 20 dɔka wa imkanu min kɔblu an yanzila alehim min kɔblihi ɔke tɔbe di doli yana nura bɛ ijan dure kori hiya kwa eke daya wa ɔna tɛ yan do ne bali la mobilisi do ne bali ka wele kori yana ne ba do ajin a no mele tɔ hiya da ɔre ba zun amma ijo wore razo dure ke ijana fa izahum yastabshirun an dure ke fa anabedan ana fa alfujaiya sorry fa anabe iza anabedan na iza alfujaiya izahum yastabshirun ijanna den ni nyimade ye hinan don mo sona wa taala ay mani me ono mori mani me akfan zuru ila asali rahmatullah mani kanini ne en apere e ayan bo mori sona wa taala kayfa yuhyi al arda ba'da mawtiha ijori razo máa ara náà donc inna zalika la muhil mauta omo zona wa taala amma man man anu mu zona wa taala melaba hizini su kwete wahu ala kulli in qadir omo yono subhanahu wa taala onno nyukata te so abisa sabira so sọ̀rọ̀ mọ́sánà wọ̀tàálà ọ̀hìn máa ní ṣọ́ọ̀rẹ́ ọ̀nà mọ́sánà wọ̀tàálà ọ̀nà máa ní ṣọ́ọ̀rẹ́ agobi dáàzì nìrè dẹ́nà sí ọ̀pípà dẹ́nà sí ọ̀íkọ́sẹ̀ hù ní ọ̀hìn mẹ́ ọ̀nà mọ́sánà wọ̀tàálà ọ̀nà máa ní àmẹ́ka yìí ẹ̀yìn ọ̀nà yẹn mẹ́ ọkọ̀ ya ni zai yi ja'alnahu ujajan inyinon de yan me o ma zuwa no nwere ka ori ya na zo azbun forot inyo we na ikai wee we ode hine we we ode na onye umar bana wa taala ya ni ze ja'alnahu ujajan na ma ya were enyinoko wa aka ahụ emenyoko ohu nawa dọmọsánà wọ̀tàrà kò mórí ọmọ ni mẹ́ fàlọ́ọ̀lá tàṣkòrón yàní fàhálà tàṣkòrón wéèkò mórí àwọ̀ ẹni ọ̀ìzà náà ìkáyẹ̀ ọmọsánà wọ̀tàrà ọmọ ni mẹ́ dọ́kẹ̀ ẹ̀fẹ́mi ọ̀rọ̀hìmọ̀húrọ̀ alẹ́ ọkọ̀ yani gọrọ ọmịnye lure ka enyi echi nwere tesu hu na yani lure ka enyi ọtụtụ ha dọọzọ basa ifa nuhu na oyeko ọnụ mele ụmụrụ na wataala ọ mebe ni eh, suratul mulk n'ụzọ na wataala أما قولك أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فما يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا كهوا كاي قل أرأيتم ميرين إن أصبح ماؤكم غورا أبين نايكاي waasị mma ifane na ndị wana hara gọwụrọ dịwe wetu ye ole echi nweta esu kwa chibo holi ni otwen abe kwa chi ka nga otwen amma na wa ta'ala aka fa man yatikum bima in ma'in in nasuni inni anai kai ure ku wero ni ana ndure ki amma wa ta'ala n'imu muri animu muri bana wọrọ ka ye ọzọ se ayamba hụ nan ọzọ se rọọ hụ nan ọzọ chọị dọọ hụ nan asa yi ka ye n'imu muri ọnụ me ka ye ẹwà makama wọrọ muri sọnà wọta ala andoma sọnà wọta ala daa so ẹzọ yi ka a bẹsẹnẹn ẹnyi ọdọ náà yi ka ye ọnyọngu mẹ sọsọ na yi ka ye ọnyọngu mi zọ náà ni a kọnọ mọ sọnà wọta ana lomo zana wa ta'ala ahe ndo kai kul man yarzuqukum minas samai wal ard amman yamliku sama wal absar wa man yuhrijul hayya minal mayyit wa yuhrijul mayyita minal hayy wa man yudabbiru al amra fa sayaquluna Allah amma zana wa ta'ala kai wa kai man yarzuqukum minas samai wal ard ene mizeune hon ni sama tetesu eneme mure na ga onno nyukata tere so oyo atoire enne to ohwe hunuku enne tuku hunuwe wa ma yudabbiru al-amr enna balele yani irada enne bara enya fasa yaquluna allah yuhiya ne yase de ko muri subhanahu wa ta'ala أوكا أنا ومولا نورا إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى ومن سبحانه وتعالى أعبد النهاية دوم سبحانه وتعالى دوال ما spell it out كومولي أنا يكون بداري هاونا أنا بي الله أنا يكا أو توني سما يتتيسو أو إني أكو هنا ثم استوى على الأرض أو على منا دوك يبتا تلسوا على الأرض يبشي الليل النهار دادي له كوادو يطلبه حفيفا دي أدوني هان والشمس والقمر والنجوم مساهرات بأمري أولي أوي أتوه أتوزمي أبن وانا براريلي ودوم الله سبحانه وتعالى دوم سبحانه وتعالى لك ألا له الخلق والأمر يعني تبتئو مليوين أو يتنا أو مليوين أو دلي إبلي وبرا دوم سبحانه وتعالى fatabarakallahu rabbul alamin onin ni obo mo yan le fo zo mo yan aikai ono badare hi ehen yani enyo na aikai onyo ma ni zo zori enyo na abiso no mo na wa taala ono ni mana mizie ho ni sama na tetesu anabi meka enyo na ozu do do tu ọ̀nà lọ́kùwà máa yóò mínú àfisáruhùn bílá ilẹ̀ wọ́hùn mọ̀ṣẹ̀ríkún ọrọ̀ ọrọ̀ ẹ̀ní ẹ̀ní bẹ̀ẹ̀dọ̀ yóò náà wọ̀tàálà àkẹ́ni mi sọ́wọ́ rẹ̀ rẹ̀ lórí nìka ẹ̀ kòkó mórí yani min almuminin na na kai de claim kai o ko mori anen nyodo mo subhanahu uh, wa ta'ala taqwa min an-nas man yaqulu amanna billahi wal yawmil akhir wa ma hum bimuminin ani ah, na da nai kai man yaqulu e eh, ka in ri ne ne eh, ma na kai awo ken do yo mo subhanahu uh, wa ta'ala atafu elema ama mo subhanahu uh, wa ta'ala o ken ne ko mori ago kai action ne no korwen ne e eh, so kai o korwo ko mori ayana Akwai Umar Fana wataala ehuzi kaye anye omori yasa anayi kaye onye nwụmanị mere ọnụ n'olure ke anya na wedebe tontomori sallallahu alaihi wasallam da ya kayo ntomori ka n'ụwa ahịa dan abe agụkaye eto kata ngwanye kahiyan ibe akwogugwu abe agụwa na ọhịa ọba aliba mani mẹ́wọ̀ ìjọra mẹ́ta tó tọ́mọ̀ sàásánà wá sọ́mẹ́ta lọ́kọ̀ ó mórí ìyàwó ẹ̀wọ̀ hẹ̀kẹ́ lọ́kọ̀ mórí ọ̀nà àhẹ̀kẹ́ ní oríhì oríhì na ndó òṣèré yìí na nyẹ̀mú òṣèré ibẹ̀ ọ̀nà ìdúró ìka yẹ ẹ̀wọ̀ lọ́ mi wọn wáyé ọmọ oríhì òṣèré ibẹ̀ wọ̀nyí ọ̀nà yani ban wajen en eh, yi sada nyan me de munul munul yo ga ko riya da de ro ana ndo da ere nyan ko on na ran ka wani program ona na me ka a an shi wele ne nyana e ka ori yo na aye waje no ori yo ra e de ane zo ori ya na zo e wo e mo mo halo ijo no ni twa e ho lo bi na me سبحانه وتعالى أن معنا مبانا لك هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنهم شجر فيه تسيمون أن سبحانه وتعالى أن نزوره هو ربعون أنا إكا إنان شراب أن ينويهونين أنا إكا ويهواني دون نوني أبي أمونا إكا أو إنوكم ومنه شجر إن دا نيوتي فيه تسيمون إذا قاون هون إن داري ينبت لكم به الزر والزيتون نمر سبحانه وتعالى دا تشيه تاوني يعني هو أتي زيتون والنحيل أتي دبنا والأعناب أتي جرفون ومن كل الثمرات أتابسه ليريني نمر سبحانه وتعالى لكن في ذلك لآيات لقوم يتفكرون ọ̀hìn máa ní mẹ́ aláìkọ́mọ́sọ̀ náà wọ́tàálà ọ̀hún máa ní mẹ́ àṣeyọ́rin lè kọ́mí yàtàfàkàrún ìràgó anáìkáyè oòrùn rẹ̀ sọ yàní ẹ̀yà tó dẹ̀yà pọ́ndà ẹ̀yà tó dẹ̀yà sẹ́yìn náà ẹ̀sẹ̀nẹ̀n ìkọ́mọ́sọ̀ náà wọ́tàálà ọ̀nà máa ní mìzẹ́nọ́nì ọ̀nà lọ́kì ọmọ́sọ̀ náà wọ́tàálà ọmọ àṣkà yìí rí law nashau o yani o ka law nashau la bawranahu yani yara mi ka enyo no kimo tesu aw mana ana inzali abikado ni yani yo lori he odo liana qawli qawlihim yanzuruna ila

والله عز وجل أمورنا يكون نيدو كتاهم يريدون أن يتحدهم بما هو أعظم شيء في حصارة نفوسهم yana rozo na wata ala is kono chirewa wa is kono threatening ne lisana kai ono ya ndiwi huni kai ananyeza maiwa kai ere ya ni nje idu e shalele ama were kinya tete de were ka ama kuma ya ka ehuna ono nwa akọ dara solete da ni ko ehine ko

yani kenne se eroye hunan ondo mo zona wa ta'ala da se da kai ka ka den kai fa halla tashkuruna Allah azza wa jal we ko mori awa ala kai onno nyu do tedam ala inzalihi min al mulk ko mori Allah subhanahu wa ta'ala o zorihi hunni eguhi yani enyonon onozwan ewi enyikana yani wala kaunuhi azban labib yani enyo non enyo yo na ikai o no lonyi enyo yo na ikai pleasant yani o hine juwa wewa ana ikai juwe wewa sare ol hadi isonu wa jijo do se mukora na kome e wi nyene na na oda azu ne nomo zona wa taala amrani iska ya azani asina sube ka afara'aytumul ma'a alladhi tashrabun أنه ويكان ويبنيري إننا يكويهن لأن الماء الذي نشرب من السماء ينزله الله على الأرض كالأنهار يعني إننا يكويهن نموذنا وتعالى أنه ذوهن تيسو ذلك أريه أمانا أبا أدو مانا كوكوها ثم يستهرج بالأدوة التي سهرها الله للناس في كل وقت بحسبه أنا نمر سبحانه وتعالى دعوة إني إني نمر نتيتا دوريكي أني كميكا إهيريني إسياني composition إهيريني أنا إكاي أن إذي إني نن إذي أني نيو أو أني نيو منتيز دومي كاي إسانا جينة توهو نيو جينة توهو dɔk wa hada min hikmatillah dɔ yi ne ere hoyo morihin an stauda almai fi batni al-ard kɔmi kayi in yɔnon ijo razo do mo zona wa taala do mi do na tayi dɔ dɔk walau baqa ala zahari al-ard la fasada la fasada yani in yɔnon ayan nawo dai ikile tesu ayan ehuna ori me wa zo abo da binya na zo do man ile la lafasada inyonon yan redu wa afsada al-hawa dure kai yani the atmosphere yani dodo wa ahlaka al-mawasi dure kaye isonu chire yani suna ronu eri ya mezo dana we kaye e nwete sun e suna ronu we chire because of ka nye level na yan take in water then level no na ehu na wa be destroy ani dure kai

bihikmatihi riri eyehu ya ijori hiyo na ọma nazo iti suda acha naasi iti suda ihu ya anaboda anyizo ọ ijuri kori hiyo na azota wale nyam gina si ezamare no cheka anya henya na ikori hiyo razo were wa port harcourt ori hiyo ama no na ndure kai okoko ure ni enyi na wa ijitete dure kai ala mbuti nwa orí ọlọ́ ọdún etí wọn yẹn ń pẹ́ òtù sílípà kan ní wàá ẹ̀kọ́ because etí ìfẹ́ àṣà náà sọ àná nínú ìka ẹ̀yìn nínú ọ̀rẹ́ àni mo tí èso dúró kí èsì náà rẹ̀ dọ̀ hàlákà padà wàhálàkà àdàmì mìíràn ìhàtì dúró níbi àdàmọ́nà àgókísẹ́ èso ọ̀yìn dàgọ́ sọ́nà dàgọ́ zàmáìdì èso amma dole ke muktada li hikmatihi yani o jire o yo we we mori walakin allah bi hikmatihi wa rahmatihi rere ayambo mori ati yeyan jala hadhihi dure kai eche fenon ogwa watasloko ya nabe ofeha dure ke anyi pono watora denya ngote zu denyi sha sizin hatta tati hajatun nas ilahi ne tudikai ejazen neni de enyanon fayafarunahu fayasiluna ilai dure kai azenecho ayira kabecho asikangan de ni pinyona ayira kabecho asboholi de ni pinyona yani inyo no dure kai e asu e mai pane inyo no dure kai azenne alenya daru e eh, hono e ba no mami nyinyi anaika e do mo bona wa taala do me ko motesu ala e ka o mo yo disai e ka abana ma le dune tesu abando woshe na nguno ko ha o ya nile ka e na ho mi hizo ya ile na na ya ile ka e hwen ya ruse na ngutoge o ya hele guna wali ya sebele ku ikunya ama wala ile na do che kanga o le we ruchi bohol do we gwindo amenwara ana loki yere ya mani si opepa ya si oyekose huni inyunun mulmana wa ta'ala ono mani lihata wallahu huwa alladhi anzalahu wa mulmana wa ta'ala ono zan wallahu itama nasa kulluhum ablanne kogo abenene ala an yanziru katratu sama kene mani jata da man just a drop of water huni sama ma tata'u illa dhalika sabila eh nanu ime.

ọ̀nà òdúrè káyẹ̀ ọ̀rọ̀ nọmọ ẹ̀pọ̀ náà hẹ ẹ̀nà mi titanic ọ̀ṣọ́ mẹ́ dé daka tó dáka sùkúrò kọ́ ọ̀nyẹ́wò yẹpọ̀ náà nìwé not even god itself ọ̀nyẹ́wò jẹ́ ọ̀nà ìwé lọ́yẹ̀ ká iná lọ́ha alákòlẹ̀ṣẹ́ nkọ́dé ẹ̀jẹ̀ àrùsẹ̀ náà ẹ̀mà nìrẹ̀ ẹ̀yà náà dé yẹrẹ ice anọ́mọ̀nìza aisha ndo man da to he e na akọ na le ne jiga yi e ale nya na le ka awa so so e pono no ga na ala go chire ka ba de she ole e ka anabo turugo eni aisha de mu kai o lo na man da chi kene de she ole ba ka n'olu gbim na obo ji gbe dị mi won ni ni mu na yani ɛpana maa ni so wa bɛ sisan ka wɔn kɔrɔ kɛ lɔgɔ ka iguya lɔn diɲɛ la guci lɔn mi lóye bɛ lɛɛ gusi kɛnɛ zamaare wele kɛ zamaare kɛnɛ lori an bɛ ɲɛngo fɔ kat ɛ orisi b'a zɔ ilegos ɔnu o na just talk. yani azenne enne nyukata walakin Allah huwa alladhi yanziluhu bi qudratihi wa rahmatihi wa mawlana wa ta'ala ona zori yana rero katan ati ayamban so ona no mawlana wa ta'ala on man ra sinye non be doni kai azenne si aifane huni nyonon azenne si sore huni nyonon oye gwagwagwa mazmana wata'ala in yunan manu agobe da na lori ka ejenyi onye na ọmọ ara ka iya ihu ya a bisa na wainan sori na iya ana ka ayira ka ejeri ha ọmọ ka azụ dị ya ana lori ka ehe wori hizo mọ́rọ̀ ọ̀rùn lórí aná rẹ̀ ẹ̀yìn ọmọnira ọmọnirajì oríhẹ́ ọ̀ẹ́zùn dáìnà àìdóríhẹ́ ọ̀ẹ́zùn dọ̀tà wẹ́yẹ̀ ilẹ̀ chile wáyé kàwé chile destroy ọ̀rẹ́ àwọn gọ́ọ̀dù àwọn ana lọ́kẹ̀ yàní inní ayán bó mórí ọ̀nà kọ́nà máa na mi rísìkì ọ̀nà máa ní mi yín dọ́nà mi káyẹ̀ azẹ̀ ní ṣe ayé rẹ̀ àná hùn náà lọ́kà wọ́n sì wọ̀ yani oichia ọnụ da chairan hu ni hụ e, e, hunu bu mu zona wa taala iko zo mulio ma besanan yare ka enyo na nyanwu tora enyo na nyanwu to ocha na ache enyo na nyanwu to den ne enyo na nyanwu zori yo na kon kai na-ere ka ori yo ono mu zona wa taala ono me dani process ne te dure kai inyo na inyo te ọnụ jan ono hoy evaporation ana mdure ka anyị recycle of water ana mo na water ala enyi ehuna ho decide ko yo ọha enyi na nyango na ọzọ ko yo o bedo ba ha ana me ndo wor ka omo wara do ka abisenen omo na water ala ono mani ya ni. wee be si sauria na aida inye na kunu mu subhanahu wa ta'ala uzanu be si sha yakunu bil qawl wa bil fi'l yani oba be le ro e kare abi le ro e eh, mukoro doka fa bil qawl yani le ro e ka bi an nasallallahu an yu'timuna an yut'amna ana oh, ka yi eh, mu ko wa ta'ala osisore wa an yarzuquna domizei azman ko ilahi au hadisul kursi ka ya ibadi ma hewno riham kullukum jai a bawn wanu wako illa man at'amtuhu ewa na kama sarere fastat imuni wezi sari no hon bam at imukum kam ma so nere yani ya badua aw ko mona wa taala o ki zai ni sama wa fi sama rizqukum wa ma tuadun sama azikaune ya atana kama katano ana be ذاك أدلوي شعيرنا بالفعل الرقرة نحو هيك كان فله جهتان أوني أذيبا الجهة الأولى أذي بابا العمل الصالح أنا بكاي أقولك ويسيزو مرسونا وتعالى سارة قوام دوا مقرائزة فإن العمل الصالح أقولك قرائزة سبب كسرة الأرزاق بومي كيزة ضرورون يعني هو مقرائزة دي زوا غانا wasa ata domi kuzenu wa aina naona qala allah umuri na kanu na baba ne na ga kai walau anna ahlal walau anna ahlal qura amanu wattaqu lafatana alaihim barakatun minas sama okawela na kai enne ye kurono enne ye kurono enne yanido wattaqu dinyanwa hu umuri subhanahu wa ta'ala lafatana alaihim barakatun minas samaa'i wal ardh number one wa ta'ala ọka ya ni rẹ nuzani wa baraka blessing ẹrẹ kọ ẹrẹ hàn ní sáma tètè sùn àná ẹni sáma ẹka wẹrẹ ka yẹ àríkì omori yà jẹ ha yẹ wọ àgọ ka yẹ azẹ náà rí omori yẹ sọgbọn náà everything is skyrocketing àbí sásábì ìhìlẹ̀ àbáhẹ́rẹ́ ẹ̀zẹ́ ìzẹ́ ànájẹ́ wọ́n ń lóhùn ajé ndómìnira ẹ̀sìn wọ́n á bí di ko azen ne ya ni sa so muri wattaqaw de ya nyango hanin ke aliki inu bo mo bona wa taala inu bo no ya de ni sa so me mo bona wa taala aw kai yani ne wa barakatun minas samai wal ard yani ila so sama atetesu walakin kazzabu amma zan ne ko hirete ijabe ne ra anya ke hano dure kae instead of Obi o misa gwo mori o ni che ke por doro ya o wo re sha onye instead of ko misa to lo mori instead of ko du mo lati ene ko mori we hina instead of odi school ana ikai e ye ko mori we hina eh eh innama utituhu ala ilm e sono no woni min ya ko weka i have experience me e ma ye ma ri ya me so ya na am e mam kanada me kaka ka ojo no no so awe innama utituhu ala ilmin yani otumuwo agobera ya na kama anye because i'm experienced that you can only experience hunan oyeko o re inowa ana ndaka walakin kazzabu azanne ko hirike fa haznahum bima kanu yaksubun amma sona wa ta'ala jizzawa irsana kai oben no kutu okowe yani koron wani me ana mo halo ni iri najin nkɔrɔ wa lion ɔnà ndúlẹ̀ ka yẹ dáwẹ̀ ka ka na ka then lo sono la ram kara ana min jihati al-istisam bil fi'l an nahrisu al-ard ana wa kaya korokon wa nahfiru al-abadi ya tikanga wa nasahriju wa nasahriju al-miya diya shenyu jinabe wa nazru al-hubub yani diye chira uhu wa nubrisu al-asya duye chira che wa ma asbaha dhalik asnebene wa stat'ama Allah yani awa mema ono anike dozo banyisa ejenyi oni ka ọmụ hala and ọsọ nọ nwere ọka ya chikanga arụ ọnụ nọ ma mme ha ha nọ wa chikanga enye ndo wale ma asị wọta isi narị agụbido ọtọ ha asa na ya nwere dure ka ya na ebira kwụrụkwụkwọ nye na ya rakwụ ọnụ wa ya kwụrụkwụ nọ and then dọnụ nyụmanụ na ịka ije ọmụ na iwe da ịka ba wa na go lagos

nena enyi aririnrinyi ehuna wera na usa eri now anyu mo ne se da papa that is anyu mo na papa is we da wa na rewe e five wera na usa ani bire ko na kwefo ani bire era dare ama the only thing e na nyanwu me enya nka nwu na mde na izo da ya kukura le do me ka do ku ike o ba wi ka wa na be do ka wa ka aru no aru no mo ne dan ani bire ko na chire for now

ọnụ ndure ka iwere ebe na ọnụ afọ aba agwụ amen arịọ gwara apapene ee ada anibrelo anibrelo lero ka e bọrọ eh ebọrọ amụrụ adọ dị ka nga dọwa na ba hina papọ n'ụkwụ nka e ijeri ya ọrụ dọọchị wele disi fun denye sa irrigation kangonon spaces of borehole nen all the kangonon ebe na ga mee ihe ka ime nsọ mma daare daare ya meme daare

ruo by the time ọnụ te ka nga enyono nduwa daji na ebe enyono nduwa kwa ahi nisa na ikari wee chile tinare dome kari eso e no ohe ohe ho the lack water so mani nye ene ohe mi wahala do ba mi o man kai izo abela ana lako wal istitamu allah yahtaju ila amrun muhim wa huwa husnu zan awa ila mono already sorry o ni dika ile yana iko de mono wa husnu zan billahi jalla wa ala olo nyaro iza ko mo tuna wa ta'ala na ay anto sunu zan bi rabbika annaka idha stat imtuhu idha stat e, idha stat imtahu atama kaka ujuwe zori nuwo mo tuna wa ta'ala o wa sorore amma antadu allaha wa anta ghafil la sai kai wayo mọ́tò náà wọ́n tààlà dáìka ó náà ta anyẹ́rẹ̀ yẹn náà ìka ayé ka aka bàdúrà mẹ́ ara ọkùnrin náà na náà bà wọ́n. wá bàdúrà dúró na náà wọ́n you should be present ayé wọ̀ ẹ́ lọ. wọ́n há kẹfà zikiri wọ́n gbà mí àdúrà ẹ̀ ọ̀rìn zikiri ní àmì ara ìran àlẹ́yọ́yọ́ láìláha ìlàlá ọmọ àìláìlá ìlàlá àbẹ́ ẹ̀tọ́pọ̀ náà nù rẹ̀ àbísàsáyẹ̀ ọ̀nà nínú ìdúkà ẹ̀ wà fún àwọn onísàlà sọ́dà máa ní jẹ́dà kú jùmọ̀ dọ́dà máa ní ilé o jùmọ̀ ayẹ̀ kan lórí ká ó sì kí wà kọ́ ọ̀rẹ́ ìjọ mi ní hidá ẹ̀kọ́ ọ̀nà kùsàlà ọ̀nà wà fìtà káyẹ̀ ọ̀nà rẹ̀ òjò ẹ̀kọ́ you should be when is that you should be conscious of your Lord ọ̀nà mẹ́lọ́kẹ́ àmàánù yóò àtàfàlù asbab yà ní sánà wọ̀rọ̀kọ́ mẹ́lọ́n mẹ́ wà ń tàn mọ̀tàmìdà aláàkọ̀wọ́tí yàní wọ́n á sẹ́wọ̀n báyìí kàtà lẹ́yẹ yàní mọ̀tàmìdà lọ́lọ́ yàní sẹ́wọ̀n báyìí mọ̀tàmìdà wọ̀tàálà kọ́ mọ́rí ọ̀nà awa bere mi ehu a ikaya wachirisa duwa de nyoda irrigation wa ma na isha abani me ọ̀nà nyàmúmẹ́ káyẹ̀ ìsọ̀nàn ọ̀pẹ́ ọ̀nà nyàmúmẹ́ káyẹ̀ ìsọ̀nàn lòlódà ọ̀nà wọ̀mọ́sùn náà wọ̀tà rárá lẹ́ka ìjẹnyẹ ọ̀dọ́ máa ní ṣe àbọ́sọ̀nìmẹ̀ dúró nílé ká yàní òmúrí ọ̀sùnkọ̀nyẹ́ bẹ́ẹ̀ dọ̀ wọ́ bá ha ọ̀nà lórí kí ọmọ́sán náà wata ara àbẹ́sán náà ìka ọmọ yàtàdìl hekma ààyí èyẹ̀wé anáìkẹ́ ọ̀ìnà ọ̀nà mẹ́lú àṣẹ́wà ọmọ anáwọ́dún náà wọ́yọ̀ mọ́rí sọ̀bọ̀nà wọ̀tàrà ẹ̀hùká ọ̀nà ọkwọ́ anáwọ́ dọ́ọ̀jẹ̀rẹ̀ wọ́n mọ́rí ọ̀nà sọ̀bọ̀nà wọ̀tàrà àánà ọ̀rẹ̀káyẹ̀ wọ́n mọ́rí ọ̀mẹ̀kẹ́ ọ̀jẹ̀rẹ̀ sọ̀gbọ́wọ́ ọ̀nìkẹ́ wọ́n mọ́rí ọ̀nà sọ̀bọ̀nà wọ̀tàrà àbẹ́ ẹ̀sẹ̀nẹ̀lẹ́n mọ́nà mọ́sọ̀nà wọ̀tàrà bẹ̀nìsíkà ya mẹ́ díẹ̀ dọ́ omori okwoye ọ̀nà mẹ́dúrí káyẹ̀ ẹ̀ẹ́bì usuhuanan àyà nà wíkẹ́ ẹ̀húrẹ̀ wọn watermelon àti fruit ẹ̀nàwọ̀ yàní ọ̀zọ́ bányẹ̀ ní ẹ̀yà nìra mẹ́ni ní ẹ̀yìn control báyìí ọ̀nà sì ọkọ̀ ya nàrẹ̀ أما مولانا arda وقال الذي جعل لكم الأرض فراشا والسماء بناء أما مولانا وتعالى أنا يكون متيسونا فراشا yandaba ka kete su se urban in shape amma wa ayi rusayin lan wa ya hura wa sora ila ho we be duka aka hono ya ni bedo ne we le zina bangu ya so o ye no no se beda to no ya ran yani etem ete su me jesi wa ne le zina ba nguya no mure man to do to ba na wa samaa binaa do man ki sama do ka ka kun wa anzala mina sama'i ma'an domin zana wa ta'ala da ya ce huni saman eni fa ahraja bihi min as-samarati rizqan lakum amma zana wa ta'ala da ko ya he etoto anai kai zawon amma sai mure zai hono bai amma shamme fala taj'alu lillahi andadan amma zana wa ta'ala o kasanye esanai kawasu gona ba asanye omori ọsa ọnụ kwuru eruka ya ọsọ nọbe god of the ọsọ nọbe <laughs> omori ọna ọnụ rọrọ ihe na enye omori ọsa na-arọrọ ihe in kuntum ta'lamun ana bika waye ando mo ta'ala o ọnụ laare ko o ma laare mi hahi onon ka ori henon enyo no nyanwuro akono mo sona wa ta'ala den omori ya ni me de ya ni va na di ya ni na ikai obi inyi ana ikai inya obi nwu make plan to grow because the concentration is high unwe ura awo mere plan some plan ọrụ ọrụ enyi me kumuri awore me nyonya bana no up ah, yani bo mo subhanahu wa ta'ala se balance re mi ka anyi se nyana ka ago ka e wo the atmosphere yani no me ka ha no ato o balance no mo subhanahu wa ta'ala dola san nasasan daka afara'aytum an-nar allati turun wa weneren era ana ikaye wa kanene yani ranu man kannan yani were mutuna wa taala o shobe ono tunan o le mon lo museum do minyon yani inyonon elere nyira do wa se abiso yenon elere nyira wa ezo mere yani how to take it to final state do ba orare wa li wo hu ni now o ora o dalere re e o bi oyego wa ben huna le wenya wa dalere le ya ni wa bedo wa kaira do me do me ka oho ya ndo ini stage do ini o me fa na stage na kai ora ore ndo mo bona wa taala e lo no no mori man me one o mori ka an ka were nya faraitu e, munaro lete torun an ka were ni era na kai ai e, to kidon ni lo no kanene dọ́mọ̀ tó hàn ọ̀tàálá lọ́kẹ̀ àántùm àǹṣàtùm ṣàjàrọ́tà ha àm náà nù mùsùlùmí ẹ̀hún náà wọn náà tó chá ni yẹn yẹn ọ̀tọ̀ náà ẹ̀hún náà mẹ́kọ̀ hún ẹ̀hún náà tó yẹ pólú lọ́hùn dótú lówetú dọ́wù ọ́ dóòdà ányá tẹ́ni lóòkó àfẹ́mọ̀kùnrin ẹ̀hún ni báyìí nínú náà wọ́n tààlà lọ́mọ àná ehun ochanon ehun ocho yehen ana dure ke a antum anshatum usira ya ani hamzatul istifham dani antum ana mubtada anshatum dawi habaran yani wele dawi mafulu bihi sane ye ara afaraita bi kasra a oni ditu mafulu bihi yani lesa ra'atul basar ebi ra'a basariya ebi ra'a ra'a na wele ne bo yani should think ebe oyiri ebe ya were kọrọ ya onye nwụrụ ede ha mụkọrọ na ama wee ebe na-ero do you think of it do you ponder and wee rere so Onye oh, ma ni mee kai ọkwọ ni asị kaira how does it come about ọnọ mere dọkị ẹ̀yà ọ̀chọ̀chọ̀ nọ n'ihe ha antum ansha'atum shajarataha in ẹ̀húnná àtútà nìyẹn amnáhùn mùsùlùmí àbúrò mọ́lùkọ́ náà wọ́n tààlà ọ̀nà mẹ́ka ẹ̀ àbọ̀tẹ́nà ẹ̀nẹ̀tì ẹ̀ ǹdọ́kọ̀wọ́ jẹ́wà òhìrẹ́ ẹ̀nà rẹ̀ bíi bal anta ya rọ̀bánà ẹ̀wọ̀ yọ̀ nìwọ̀n mọ́lùkọ́ náà ẹ̀kọ́ náà bá dárí ẹ̀ maruf bilhijja ọkọ̀ tẹ́wẹ̀ náà ẹ̀ka ààyẹ yẹn anú okay ana ohure to ha maka ya semin because ana mu tafsiro ni ero anu maka aka ana yani ọchọrọ na ika ọ kwụbara ere ndụmọ anụ sị kwọrọ nwụn ya ka ọmịka e, na ya ndụmọ anụ mẹ spak darụ hụ ẹni ka ahụchị ya na rịa ụtasịrị ẹni ka ẹnyocha na ọjọchị e ya yani ọchị ọnụ mọzọ na wọtara anụ ka ka antum anshatum shajarataha am ọnụ a bọchị anaghị gaghị azenne asị aifanụ hụ na nọị kaịra nomasona wataala ka a bọsọn anaghị kaị ya manu me kaị yani ọchọnọn yani ọwọ ebni pịa dọla ọchọnọn dọbara ịsa anaghị kaị waase kala wanasbahu alaiha sa'amina diya se misora wanashanu miyahina diya se wo minya ya se boil nya ana ke yu wanantafiu biha ansha ansha Allah azza wa jalla diya shay fanu hunana ansha Allah azza wa jalla o mo zona wa ta'ala onu man to ochono ndo dumusuna wataala daa sezo ka o yi maani mɛ o ni maani mɛ nahanu ja'alnaha tazkiratan yaani yaa maani mɔcɔnɔn ko bi tazkira o bi ayi tama ayi tazakaro hadhihi naar bi naari al-akhira yaani ironon on weele na hen naan dɔɔ baa tama eri ɛɛ ma. ma ana naaru fudilat bi tis'ati wa sittina juz'a ala nari dunya kulliha oko le mla kai ere ku yodire ma onyukata yani onyi digrian yani ohu ni era ehonon yani rere a multiply ere ehonon aga na undanyi oida tuna enwuranin yani oni ne ohu na uzie ha ina tara yani 69 yani wa gele ku hiyo ọnụrị ere ọnụ wa agaghị ozisabụntị ozetara ere ọnụ mepiko nye anyị dọkị lamma fiha min naran hararatu shadida amere anyị enere ekwughị ọdịrị ma ọhị nwụra anaghị kaghị ịlọnọn ọnwụra padaki yẹlú mọ́sánà wọn tààrà dẹ́ẹ̀sì azẹ̀nẹ̀sí ọ̀yípa hùn ní ẹ̀rọ náà dɔmi ka ye azɛnɛ ɛnisa sɔmɔ sɔmɔna wɔtaala ɛnisana yi ka ye o mori a kɔdani wa o mori a wa ka ye ɛnɛmɛ yanni anabi ɛnisɔmɔ sɔmɔna wɔtaala ɛnisi hɔn wa ye ake ɔye mi ba da yɔmɔ sɔmɔna wɔtaala ŋɔndɔmɔ sɔmɔna wɔtaala ɛra ɛhɔnɔn ana yi ka ya ma ni sɛbɛ yanni ɔbi ayetama.

nene hono nana da gudada dure kai enyu eta ana manuba enyu se ana e kai enyu me masowori kawara radu godu na nyam shoti nan na hanon bi enyu sonon do mani bari nan an a beloni ay e, kani ine honan yani ache o de tare o obe ne jahannama nomo ta'ala ọ̀ṣọ́wẹ́ kọ̀bí tásíkẹ̀rọ̀ ọ̀ṣọ́wẹ́ káyẹ̀ yíò rẹ̀ tó káyẹ̀ ọmọlẹ́sọ̀ náà wọ́n tààlà ọ̀nà máa ní mìzẹ́nẹ́n dọ́kọ̀ hẹ̀hẹ̀ dúrẹ́ka ìsọ̀rọ̀dà ànyí ìsọ̀nàmọ́sọ̀ náà wọ́n tààlà onóṣìkàsímẹ́ sọ̀rọ̀ azama ni raye don yi aitama agoka aitama bo ma fani ko mari anno ma subhanahu wa ta'ala takwa mata'an lil muqwin ay omori ko ma da do re be won me o we enjoyment of tana ya se me won me lil muqwin ay lil musafirin yani yana ka e ya hurehi yatamata'una bin nar bitadfi'a okay e ya ma fani la lele enisi wenwu ihụrụrọn e den kaira domekae oinwụra anaghịke eto nwụra e sorry eto ohune na ehu anyọgụ ọnaika ee inohuru ehi agụbido ọbisa naikae ọbị oimeke nwe nnọ nwụra that is enigwenwu domekae ahịa na ọkana de musafa aladawi ama kare ino ikono wa sana wa taala anaki nahnu ja'alnaha tazkiratan wa mata'an lil muqwin aki fal muqwin al musafirun yani al muqwin na kaida ana na hurehin dak wal wal akil wal qa'il an yakun akaniya na kai akare ko ka kai ان هذه النار هي hiya للهاجرين وللمسافرين yani ka iran nan en wọn mẹ́wàá bẹ̀rẹ̀ náà ìka yìí ó فكما أن المسافر يحتاج إليها فكذلك المهاجر يحتاج إليها أما بكاية أو نايكا أو نيدان أبو ملبي أو نايكا أو يهين فلماذا كيلا سمد وغاقا نحن جعلناها تذكرة ومتاعا للمقوين ya mee ka ọ bụ aitama dọọbe enwome ya na ikai e ya hurehi doki hada kama qadamna aw kasman kimela chadab ya yulafitu nazaruna li shay'in ala wa huwa akani kaya kani onobi kaye anna al mustafid azam wal akbar min an nar hum ahlu asfar ki ena ikaye e ya shayfani dawo ee eh, ya na ka o na naika o nyigi grima oh, na eh, ona be naika e eh, yahurehin alladhina kanu yaqta'una ana naika e yaruse yani atanyi etinudio etanyi atedala tawe etanyi do be to naika e wa hure hida wa wona wa da henya na le tetere doke على عهد رسول الله صلى الله عليه وسلم إنهم أنتم صلى الله عليه وسلم فكانوا في أسفارهم إنه يهريهن يحتاجون إلى نيران أنه لاني دي إلى للإفتداءات أقبل سمتوه وتدفئة أقبل دوم كاي يعني أمون وام أمون أمورا دوكي إيرانون دلني داني أو يسمي ساري إيرانون دلني داني كاي especially ene kaira isu kpana ika ohinare ene yere kaye anyira izo domi kaye ase ni kaguri yono ọkọ̀nà wà ikọ̀ náà mọ́sàn náà wọ́n sára ana kaira ni kaye wọ́n mata an lil mukwin yani dobe aifaniya na ika hure ilẹ̀ yana al-mustafi akbar minha humul musafirun ana kai a sai a fane honan ono ana ki a hurehi wa min thumma qala musa li ahli akono bi awli man ono wa ka ana li musa kai ani daga inni anasu nara emi me ni anyi len me le me ne sha yani irin mil niran sa'atikum minha bi habarin manyan shin bi ho rawane aw atikum bi shihabin ay ka manyan re akinaida qabas yani non yan re akinaida la allakum tasalun dani ay fanana ay ko wasmen ay da ka ahana za na wisu yan o wasmi sore len ne o wa ka dor mi kaye eso pona ya ni jidido do bi ho do doki onayi hi a shaifane amma onayi ka

irayo na ka ahurehi orden kwadage yani mote wononya ono sidu era urano le wada hera duni kai ejanyo ni ko na eba anyira anya no nya anya nwere sabawa weke masalan ọ̀yíká ana ìkùntún mọ́rí sọ́ọ́lọ́ alẹ́sọ́lá ọ̀gá fi ṣafá àti lè áhàlì kàbáìr min ummati yẹni ọ̀nà bá dóyọ̀wọ̀ yẹ náà ìka yẹ ẹ̀ẹ̀bọ̀n níbi ọba ní ní al'umman ọkọ̀ onye húzi ka yẹ ahun náà ọ̀rọ̀ ní ìwúsí rẹ̀ onye húzi ka yẹ inna hada alhadis yufidu alhaz ka hadis an fọ́n min kawa jọtin fala yẹ fa rasulullah sọ́ọ́lọ́ alẹ́sọ́lá kùntún sọ́ọ́lọ́ alẹ́sọ́lá ọba dóyọ̀wọ̀ ẹ̀ẹ́hùwé ẹ̀rẹ́ náà ìka yẹ ẹ̀ẹ́nẹ́mi ọba yani hadithan yani ona ba se si hadithan min kae shafa'ati li ahli al-kaba'ir min ummati oye doyo yani o yana kae e bonu yoban ini al-ummam yani o min kae e zana wa onto mori sallallahu alaihi wasallam o ba doyo na konto mori sallallahu alaihi wasallam o kamani hiyo dada sa se muazin o mon re da o re kan kọ́rọ́dọ́lẹ́tẹ̀n àdúrà yín aláhùnmọ̀rọ́bà hàzìhì dáwà ilẹ̀ àhírẹ́ lọ́mọ̀ọ́nì bá ń hálàtì láhù ṣàfá àti yọmọ̀lìkì yọmọ̀ ṣàfá àm ọ̀ẹ́dọ̀wàm ọ̀rọ̀ àbọ̀rọ̀yọ ẹkú yọmọ̀lìkì yọmọ̀ ànọ́nà nọ́mọ̀nì kan ọ̀bọ̀l ẹ̀bì dọ̀yìn ní ahlul kabaa'i so a máa ń sẹ́rẹ̀ ilé ìjẹ̀yìn dáìka ẹ̀rọ ìka yẹ àti juwan ana ẹ̀rọ ìka yẹ àti àìfàní anáìka yẹ ọ̀dẹ̀muhùn hún ni Isana isala sidawo ono mo sona wa taala lakin nahnu ja'alnaha tazkiratan o imani me anaika ya imani me ve me ko ve aitama wa mata'an lil muqwin do ve enwon me ya anaika yi e, ahurehi do mo sona wa taala ijamal rasha ele no ne da ka ayike fasabbih bismi rabbikal azim فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم Naam hoyi mana wa ta'ala da mo da ya zaka ya manira dotini abisa abe apejuwe anaika ono mani kowe yani alqur'ani fasabbih bismi rabbikal azim ay sabbaha allah azza wa jalla bi hadha al ism yani me oni ni omo na wa ta'ala ere honon fa kol do kai subhana rabbiyal azim yani umuri oni ne ba umuri na kai al azim e wice tangon zakwa tasbih au ki tasbih yani anna allah ta'ala munazzaha an kulli naqs wal aib wa aib yani umuri na wa ta'ala o no lele a besana ka ọjìhá àti àbẹ́ akọ̀mẹ̀ fẹ̀dàkọ́ta subhanallah yàni wà ákẹ́ subhanallah falmana òtúmọ̀nà ìkáyẹ̀ anni an zahaka ya rọ́bí ẹ̀mí mara nù ẹ̀wọ̀n mọ́rí hàn mímkó linaxin wà ẹ́ hún ní àbọ̀ ìjìhá àti akọ̀wẹ̀ tako kawuluhu azim yani oika ko ice temu ai zo azo matil baliga onno cetemu anaika o gahin ذاك ولما نزل هذه الآية أوك آية الملكة قال النبي صلى الله عليه وسلم النبي أمر وان ورد على مها لك اجهلوها في ركوعكم شاد والتنلو ولما نزلت أمر سبح اسم ربك الأعلى ومنني إليهم مريا نايكاي ومريا نانا نبان لك اجعلوها في سجودكم يعني شاتنا سجودنا ولهذا ينبغي للإنسان إذا كان يصلي أو كغوا دور كاي إجازة صلاة ذاك أكي سبحان ربي العظيم أن يستهدر أمر الله في قوله يعني جزء من سبحان الله سبحان ربي العظيم وشعبنا يوم يعني جابه هو oyin moda ana ko mo na wa taala ona ga fa sabbe bismi rabbikal azim yani moyne ile ho muri ana kai o muri ono wa amara rasulillah sallallahu alaihi wasallam ati odun nun to mori me fi qawli ino e gono ga kai eji aluha fi ruku'ikum shatu wa titinu ruku awne hatta yajma baina al ihlal wal mutabi'ati li rasulillah sallallahu alaihi wasallam ago wanya mu ko wa be yani oyi mere onon yani sai kai ananye ni sala oye ijo ninu ruku ore wa ono ga ka subhana rabbiyal azim don hozo mm labuda an yastahdiruhu wa bedo shobi nai o abel aya wa bedo present oye go yani je akai umma an kusala wa shaytinan umma mi subhana rabbiyal azim aya wa yazo asai kai bo ka kene yani da ya wa yazo mani order e bai kuma subhana wa ta'ala fasabbih yani filul amri ọdai sakawame wa monini yere ho mori a ọna ikai o mori ọna ọni chetem ne nda anya nwunye ka wa me agwụwe aya wa ina lọbi ihlasan lillah ere ọnụ wa me agwọ mọsbọna wataala ọbabere mọnọ dore me ọyisi saasị ọntọ mori sallallahu alaihi wasallam ọ̀nà lórí ke ọ̀yí mi subhanallá ilẹ̀ ọ̀bìn náà ikọ̀ mọ́sọ̀ náà wọ́n tààlà ó ṣe ọ́pọ̀lá kí yọrí káyẹ̀ ọ̀rí ẹ̀nẹ́mẹ́ ọ̀nà lórí ka níbi sọ́ọ́lá ọ̀rẹ́ sọ́lá ní hadith náà ikọ̀ ọ̀rẹ́ ní sọ́yí buhari náà ikọ̀ náà hadith rẹ̀ mẹ́rin náà kí ányọ́ tẹ́rẹ̀ ẹ̀bá kalimatan hafifatan alalitan ányọ́ tẹ́rẹ̀ ẹ̀bá ọtẹ́rẹ̀ ẹ̀wọ̀n náà dɔrɔta ɛni ŋɔn habibatani ila rahman yani dɔbi ɔtɔrɔ ɛbɛ n'a yi ka ye omo sɔnna wa taala ɛtɔrɔ ɛyɛ wɔn o moriya n'a y'an ba o siri yan ɔnà bi subhanalahi wa bihamdihi subhanalahi alazim yani oni nubo mori wa bihamdihi ana yi ke ɔnɔnya wɔyɔ kun ɔnɔnyu gaman subhanalahi alazim oni nubo moriya n'a yi ka ye olu cɛ tan ŋun yani ɔsɔn bana wɔrɔ ka ye ìrara ɔsɔrɔ ɛhóra ɔhónan. oyekwa ọnụ azụ na-ajahe wale wa mana ka dadara afọ mmanụ hen yani kalimata ni fatan yani kalimera na ka hafifatan ala lisan ọ̀yẹ̀kọ́ ọ̀húnra ìní rárá ọ̀ àtàìká wọ́n máa rẹ̀ náà hara yẹni inú ihe dáwọ̀ ẹ̀tẹ́wà náà sọ rẹ̀ dìm dìm ọ̀nà ọmọ nìjọ́ dídáwọ̀ kẹ́lẹ̀ sáà rẹ̀ ìgẹ́tì dàti dé dùn mí dùn mí láìka bí e dùn yìí fòrò lẹ́wọ́ mẹ́dùn yà nìwàrẹ́ ma. ọ̀yẹ̀kọ́ jẹ́ àìká yẹ because oke ya me fasabbe bihamdi rabbika wa kun min as-sajidin wa me subhanallahi wa muriya bihamdi rabbika duware ko muriya wa ba wa kun min as-sajidin duwaye ni o sibe kete oye ko dure ki ere ewe na ikaye on modai on to muri sallallahu alaihi wasallam ka hora me subhanallah jende muri ko wasbir li hukmi rabbika fa innaka bi ayunina yani nye usuru rere ọdọ mori ya ọyị chọrọ agụka oyi ne ya ihe ire ya isa hapun wasabbe bihamdi rabbika hina takum luwa mi subhanallah yawm subhanahu wa ta'ala enu monu wa sai kwata yawm monu wa sai haunara wa min al-layl atirahu fasabbihu wa idbaru an-nujum luwa lam subhanallah ya juzo ma on jin mama ne bu ko de onin ke subhanallah ai zikira ana nure kai agoka yema mizikiri omozo na wataala bene sika ya mizikiri agoka yema me alenye ruke na mizikiri da ya yema me ana mdomo zona wataala ejano ka fasbir ala ma yaqulun nyusuru tira sana ka azene aka ewe ewale e, mizikiri awo ole yo da ko salu ko ehe wasabbe bihamdi rabbika dowa monini dowa ko suga ma moya qabla tulu isham tawe do wa jinawe wa qabla gurubiha tawe do wa mata min ana ila inahu fasabbe wa atrafa an-nahar wa qadwa mi subhanallah yani to to odo la allaka tarda agowa nyanwi no nai kai omo so na wa taala e hinaire sabawa onin kai a bisa isa ibembem ene ya mi subhanallah no ya yo morihin yani dawaro kaye e yare ni ona kaye ya me yon sama me oye وسبحانه وتعالى أما يقولون علوا كبيرا أنهم كأن نبان إن سنايك أذناك ومولنا وتعالى أولا نبانا يقولون نبا تسبح له السماوات السبع والأرض يعني سما همبا آمي سبحان الله والأرض أتتيس وما فيهن أيسنا يكوهنان ثم سبحانه وتعالى دوك وإن من شيء إلا يسبح بحمده أيوة يسنيهنان وهذا كبيهنان ويلان وهذا كبيهنان جسي كراوان وهذا كبيهنان مانيتي إلا يسبح yusabbihu bihamdi aqami subhanallahi wa murihi walakin la tafqahuna tasbihahum aw ka amoyo tasbihan omori ona innahu kana haliman ghafura omori ona ona shamudan awlemana dore chibi yodan daika oyiman limu subhanallah nan ọ̀nà ọ̀kọ́rọ̀ náà ìkáyẹ̀ màláìkẹ̀ náà mẹ́ ọ̀nà mẹ́lúrẹ̀ káyẹ̀ ìjẹ́sì kàtọ́ làwẹ́ wọ́n yẹ́ kọ́lá rọ́bù kalil màláìkàtọ́ ẹni já ìlúfẹ̀lẹ̀ halifa

bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ gbé àná wọ́n yà dì má dẹ̀ yàrá sẹ́rí sí mi hújà yẹn mọ́ni wọn náà nùnú sábẹ́ hó bẹ́ hàmdéka wọn nù kọ́ di sùlák. yàrá ẹ̀yọ́ ẹ̀yà mi ọ̀ní díyà gàmáwọn díyà nírẹ̀ àmọ́dé wọn sọ náà wọ́n kọ́ọ̀lá inni àlámọ́ máa látàlámọ́ wọ́n ní ka máa ìsáná ìkàwọ́ ẹ̀ ìjọ mọ́sánà wọ̀tàálá ìjọ rẹ̀ wà mẹ́ta maríwa wa allama adam al'asma kullaha ya nummar mọ́sánà wọ̀tàálá ọsù Na'am. naam daure ka e ya kayo mo subhanahu wa ka ka onunya wao la ilma lana ila ma 'allamtana yani yenyo ye aka na kai e wo mo subhanahu wa ta'ala na iwi chete ngudi yan ame ya na ani ya ka eh ha da ka gweru ka ni nwe ka ọtakwụlọ a wayo alimukum nye nwe ihe ka mmadụ na wataala ọba azọ nisa sabawa wa ma ka omoriko na wataala a bisanan ọnà na wataala ọnà mẹka ọnà tunaun ọrẹ m náà dọm kwa ọtí ẹhẹ yẹni dọm anyị yẹ àní ẹtọtọ ya yẹ wàásẹ àìfànà hàn den wa wele mono domini anai kae abe owe vana oni den vana tohuni domo sana wataala dawale madomira onu wase kaira nene anai kae soro oro wase menene so weke anomen yani fasabbe bismi rabbikal azim yani miso gamma yo mori monini yo mori monini re yo mori ona subhanahu wa ta'ala anai kai ere han onno chetemu sababa eshiyoka okomori asanye ume anai kai o si huniri na oye mi subhanallah o mi monini yo mori ona subhanahu wa ta'ala anai ka o mori ona ona besa sabe asugama ọ̀nà àfihàn náà ìkáyè ní sámà àti wọn mórí ọ̀nà ṣùgbọ́n náà wọ̀tàálà ọ̀nà ẹ̀yà gama so anáyìn ọ̀dọ̀ ìkáyè sẹ́wọ̀rẹ́ nyàmú yàní ẹni sáná ìkáyè ẹ̀yà sọ gama à dùwà yẹn náà sọfọwọ ẹ ká kọ́ subhanallahi wa bihamdihi subhanallahi alazim agobe wenya ngu koro ilaroro eso run ways ko ame wenya ngu me ways ko anyi zaka ka do anyi zaka there are of things like ways ko to the mori amma wa ma na nan dure kai ora ora so dare yani ayo no mo wa taala ono ka ejanyi do mori subhanahu wa taala da mo سبحان الذي أسرى بعبده من المسجد الأقصى من المسجد, من المسجد الحرام إلى المسجد الأقصى التي باركنا حوله يعني أمني نقوم مني ولك هم سبحانه وتعالى أن وتعامنني يوان أهور دارا مدى إكاي يا منين يا منين نويون دي ملايكة den yini oyi mugamma ya mori yana subhanahu wa ta'ala da'iman sababa ọmọ subhanahu wa ta'ala dọbọ e da yẹn especially ọmọ ẹzọ jẹ kasọsọ rọrọ ayi ẹyà kọ àkọsọlọ rẹ salọnu yẹ akọ ayayọ inan so ẹwọ ẹkọ ifata adẹnyin dọ fi sura ọwọ rẹ mọ nọkì fata ọwọ ẹkọ nọkì fata ọwọ ẹkọ náà bàgbọ ibu dọ mẹmẹ ka ọwọ ẹkọ ya. then adanyi ndu ho ko do kusala o de ile be imam kusala wa suri se imam ka wa bele manaki fata sanoka da joire ka nene ngo na ajma na joire ka how o me concentrate en sana kai aka ah, o me ni ruku aka o me and this ah, anaika bawo shagawa ya ase fe abe ogama yomo zona wataala dera doka umuri onukata oyitu sana ikoze enu menyenyi enezo umuri ne subhana wataala yani dera yakaye abisini hinitisu e ya he komuri na bawolo ki ya he bawolo ka si kuna nyoro bawolo ka amemwa ya sai kai ara ahu nawe ehe ehe ka wareta ni nkasa ahu na we abisa na we na yehi ko mori subhanahu wa ta'ala ana mori subhanahu wa ta'ala daka lam taro anna allah yasjudu lahu ma fi samawati wa ma fi al an kawere ka omuri na ka onu chetengun e ati bi kete ya mi sujada le ya mi subhana rabbiyal a'la ina ni isana ka e ohini sama atetesu والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب هم سبحانه وتعالى أو كوي àti ọhwẹ sọrí ọyẹ àtọhwẹ àtọzọmi àti àtàbà àti ọchẹ wọdàwọ àti sopa wọkàsẹrù mìíràn nọọsì ìjọtọlà wọkàsẹrù mìíràn nọọsì. yaani ọrụ ọrụ ọnọdụ wakasirun amma ọrụ ọrụ ẹni haka alaihi azab dare nyi dole wọrọ turawan kai wuya ọkanyowa numu sọnà wata ala dọkwa man yuhinu lọhùn fama lahu min mukrim inna allaha yaf'alu ma yasha yani no mo na wa taala o ma ni vanete enyo na kunya mudu banyo an humu ya no subhana wa taala anna misizain ana ka wala ya hofu kubaha humu subhana wa taala o hura ina kai on man man sababe etaha ana ka ahon re ona ne sana meke ya ka enyu kati saya daji umuzo na wa taala o kaka ajino be ko haun enyi obonu ya ngume enye kehe anai kaye wanya musi bribe maleki suala do wale ma na na anai ka no me sedu wewa mukoro ila anai kaye ukoro non owa sabato yowa ukoro non always how ne kare sɛɛnu wɛl jintusu man do e e e wa sɔmu kɔrɔ la asaayi ka ye ehu mu awo gɔrɛ yaani wee so ejɛ n'o ko yɛrɛ ka ya ɔsɔn asemɔ aseya lɔnà ɔsɔn aseya lɔnà sabawa yaani fasabbih bismi rabbikal azim waa gama mɔlihi nini waa gama ya o ya waaniɔ yaani huuni ɔyɛ jɛ ha huuni akumi. ire ho mori ana ikaye o mori ana subhanahu wa ta'ala onu cheche hun sagawa anani emre obe oyi he ko mori ana da sanyi sosa na ikaye yesi biro heke fala taj'alu lahu da sanyi sana ikaye asego ya asego howa and dadan dobe ịsọsa onyenọkụmọven ọzọven woliọrụ n'ọwa kọnọven sheruọrụ n'ọwa ven anaghịkaghị omori ọsịrị ka duwe chezi hụ n'omori na ndan na anwụ na anụ na nwụrụ asụsụ na ebere omori ihe ka agba nsogbu na wọtara sọgọ wa wọka ya mee nwaanyị ya senwọ ya ya sede ka ị ọzọ na ka anaghị ka ị ya enyi dị kweshọn n'obu ntụmori sọlọ ọrịsọlọ any other who been whoever anu wa abin wa sere ka ya bedo wa su zami zai zare aw ka yuzanu rijal bil haq wala yuzanu al haq bil rijal ase oza da se mi zai zare ka osono bi zai zan ozonon yani policha no jiri zai zonon ozonon ma kuku se zai da da ka ozne sadaka o ke o to mori amanika shi we so me he edanyire no mewere ka shehu ta mana ma nto mori o me i shehu no do nyaawo mardudun le sahibi mun do tinyi je ono ko da mun do shoy panda se mun omuriyan da say don nyaya ka ya na mukoro asai ka go wala ya men asai ka go wa hono ni ya men ai ka agwo mo bona wa taala do si e yamba kanyi e ko yo mal qiyama subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk